دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí gbọ̀nyìn ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa àgbà Ṣàmsùdíìnì Ṣítù tá a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ ìkìlọ́dọ̀ rẹ̀ lọ́mọ bá bàbá wọn. ṣítù ṣọ́sáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògúnmákin àwọn afáwà àgbà tí wọ́n wá bá sọ̀rọ̀ ọlọ́run ọba náà. àwọn ni imam ishaq ọ̀pọ̀lọ́dẹ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'wat al-haq central mosque lẹ́mẹ̀ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi khalaqa al-azwaja kullaha thumma ala rasulihi amin. وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى أن يرث الله الأرض ومن عليها أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله ترى لكم ولا عرفوا نبي محمد صلى الله عليه وسلم أقام بلا لكم يا نوريكم وشفوا وصحابة òbí síra wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní àwọn ọbẹ̀ ọlọ́run bá kọjá ọkọ mo wà gúnlẹ̀ láyọ̀ ó lè gba wọn tá à ń ṣe ń bẹ̀ níjọsìn fẹ́ni kankan wa ó ti gbogbo ẹ̀yẹ́ mọ̀ ya wa ṣẹ́ṣà ń rí ṣe olóore ṣe ẹ̀rùn fún àwọn èèyàn ní nǹkan bẹ̀ ṣe lágbára tó àti bẹ̀ ṣe lágbára ma ṣe é dájú ṣe é náà sí jọsìn ṣe jìnnà sí bàjẹ́ àwọn kò gbalẹ̀ fún wa bẹ́ẹ̀ni lórí àkókò wa ń ta ṣe yanjú ṣe pọ̀ ńlẹ̀ àsìkò tá ṣùgbọ́n bó ṣe kéré iná ìdá dọ́ọ̀kọ̀lẹ̀ amọ̀rọ̀ tọ́sàá wọ́n ìdá tọ́sàá bẹ́ẹ̀kọ́ tó bá ti fún báyìí àfi kí á ká jẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá dìbò ọ̀rọ̀ bọ́ọ̀ lọ́jọ́ fẹ́ pa pípẹ́ àní lásìkò ńlòkulò eléyìí ló fà tó jẹ́ pé ń tà ń bá ara wa sọ̀bọ̀ látẹ̀yìnwá wọ́n náà ni wọ́n tó ní ṣe láti bíjọ́ méjì sẹ́yìn à ń sọ fún wa nípa pàtàkì ìdílé mùsùlùmí àti pé àwùjọ káàkiri àgbáyé lónìí ó ti wà corrupted àdánwò kọ́ ọ̀pọ̀lọpọ̀ dílé òun náà ni àwọn ilé náà ti wó àwọn míì ti crack ó ti sán òkùnkùn wó ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àkọ́kọ́ wa ń bára wọn gbé ìgbé ayé pákàlẹ́kẹ̀ àkàṣà rẹ̀ ni sọ̀rọ̀ sí àbí àwọn ilé tí ẹ̀wọ̀n ti ń sọ̀rọ̀ síra wọn nílé wọn jẹun sàn ọ̀jọ̀ ń bí oríṣiríṣi àwọn aburú yìí náà ni ohun tó ń bí aburú yìí tó ń ṣẹlẹ̀ ní community òun náà aburú ti ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè nígbà tí ilé ọba ti tò àdúgbò ò lè tó àdúgbò náà ọba ti tò orílẹ̀-èdè náà ò lè tó wá ń wo kí ni tí Islam sọ ń kọ níbi ilé mùsùlùmí ṣe yẹ kọ́ wọn náà bẹ̀rẹ̀ sí mú ilé fún wa láti pilẹ̀ ìgbọ̀nyìn balẹ̀ àfọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ̀jẹ̀ fọkànsí ń tàn bára wa sọ yìí gbọ̀nyìn ìyàwó ilé náà ń bẹ̀yìn ẹ̀tọ́rọ̀tọ́ ẹ̀ náà fọkànsí ìdílé mùsùlùmí kò gbọdọ̀ rí bí ìdílé kàṣá àti kápẹ́lá tìlẹ̀kìlẹ̀ tí wàá lè gún kó tọ́ bí tàwọn ẹni tàná. lánàá bí sábàrọ̀ dín náà ni àkókò ìdílé. èyí tó ní lórí ìyàwó rẹ̀ tí ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ má ṣe fún. àwòsínú ọ̀hún ti a ní dandan ni pé kíyàwó tẹ̀lé àṣẹ ọkọ ọ̀ràn àyàn lélẹ́yìí ló fà tó jẹ́ sí pé ọkùnrin bá kọrin sí ẹ̀kọ́ ọ̀fẹ́fẹ́ àkọ́kọ́ ìwé dáadáa náà sẹ́ni tí mo lè jẹ́ mo fún ni torí pé gbogbo ìgbà tó bá ti ń sọ pé wá ọ̀gbọ́n rẹ̀ sọ fún pé kí ló ń pè é fún. ìbá ọ̀kọ̀tàn bẹ́lúgbà ní ṣíbánà ti pa omi. àwọn àdáwò kan parí láwùjọ lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin bá kọnu sí ìbá ọ̀kọ̀tàn bá ọlọ́lá ọlọ́wọ́ ọ̀fọ̀bàlọ̀bàní yọba náà ti kọ́ mi. jáde tí ń lo mọ́tò bá kọlu sóbìnrin ní ìsinyìí àbí tó ti kọ́lé àbí tó ń lówó lọ́wọ́ tó ti rí ká owó àt òṣìṣẹ́ oṣù nǹkan tó jẹ́ àmì. ọkọ fúnnamínà lè má sára tí wà níbi ìṣàárọ̀. akóbìnrin yà táwọn ẹbí rẹ̀ inú wọn dùn wá gbajúmọ̀ rẹ̀. ọkọ fúnnamínà lè má sára tí wà níbi ìṣàárọ̀ kódà ọkàn wa bẹ̀rẹ̀ sí balẹ̀ wọn máa dá tọ́yìn lẹ́ẹ̀mẹ́wàá pé wọ́n kásìkì ṣìyàwó kásìkì ṣìyàwó. wọ́n ń já alifakiru aláwọ̀ kẹ̀kẹ́ ṣáán. àmọ́ tó wọ́n dẹ́kun sẹ́ni tó wá kọnu sóbìnrin pẹ́pẹ́ aláìní ni tí nǹkan pọ̀ lọ́wọ́ rẹ̀. alifakiru wáyé ọjọ́ ìlú yàrá kan ló ṣe ń lò. alifakiru àbó ṣe ń yára gbé alifati irun. àbí sálárì rẹ̀ bóyá sálárì tí ò tí tún kankan kojú. alifati irun. sẹ́ni tí ò fi bẹ́ẹ̀ ní lọ́wọ́ bá wa kọnu sóbì ní lọ́wọ́. aláwọ̀ tẹ kì í jàn. kọ́dà kẹ́ni náà kírun ju àwọlọ́mọ àbúrò ti máa ń sọ. aláwọ̀ tẹ kì í jàn. ọlọ́run ni òfin ọlọ́run bá mọ́ ni. zahabuna ilà sọlá jìnlẹ̀ ìsìnkọ́. sísá ni ẹ̀ máa a sì máa ronú sẹ́jẹ́ lọ sí sàkárà náà àwọn ọ̀fẹ́ sí sàkárà ńgbà tí bàbá olówó dé ńgbà tí bọ̀dá olówó dé ilé yìí náà jáde ohun tó dẹ̀ ń sábà fa ńgbà tó bá ṣẹlẹ̀ báyìí náà náà ló ń ṣẹlẹ̀ ńgbà tó gbìnrín bá wọlé tán tó ṣe àwọn àgbà fọlọ́run tó láàṣì pé tó ń pàtàkì rí ẹni tó jẹ tó jẹ́ lé náà láfẹ́fẹ́ àbíkí la fi ṣe jágbà fọlọ́run káfẹ́ Nígbà tí o tẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí pàápàá ní òtẹ̀ níjẹ́ kó lè fẹ́jù kan lọ. Kò sínú tọ́jú. Ẹja tàn níyàn wá sí gbogbo ẹni sísá àti gbogbo ẹni ó mú gbogbo ẹni tẹ̀ fẹ́ lọ́kọ. Àbẹ́yìn tẹ̀ ti ní rétẹ́jú ògùn kan lọ́wọ́ yín àbẹ̀rọ̀n kó jọ kó máa fún ní ìtọ́jú àjò tó lọ. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ni níbi sọ sallallahu alayhi wa sallam. Idha sallati al-mar'atu khamsaha. Bẹ́ẹ̀ lè mọ̀ pé ọ̀ràn àyàn ní kẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ọkọ yín o, tẹ́ bá ti fi lè gbọ̀ pé ti dọ̀kọ̀ fún yín. Ẹni ọ̀gbọ̀dọ̀ ọ̀rùn mọ́lọ́bìnrin àti kẹtẹ̀lé alábẹ̀ni tóbìnrin bá kírun wákàtí náà rẹ̀ kò kí tó dáadáa. wà fọ́ọ̀mù ti ṣáhàrá. bákan náà tó gba ààrẹ oṣù rọmọdọ́ọ̀nù. Wàhásánà ti farujaha. Bákan náà tó dẹ̀ ń ṣẹ́gbà fipamọ́ rẹ̀ ti ń ṣe Fẹ́tìrìṣọ́ tí ò ṣe ránù. Wà á tọ́ àti Zawújà náà. Anábìnrin bákan náà tuntun wá ń tẹ̀lé ṣe ọkọ rẹ̀. Ní lálàá ọjọ́ ìgbìyànjú wa sọ fún arábìnrin báyìí pé. òde kólé lè jana tàbí náà àdéhùn àbí lè jana ìṣe kí. ọlọ́run ní kí obìnrin yìí máa wọ àlìjánà lọ ẹnu ọ̀nà tó bá ń wù ẹ́ nínú àlìjánà ni ó gbà wọlé ó gbọ́ ní tàn ẹ́bìnrin tó kú tó ṣe. ó kírun. ó gbá rẹ̀. ó ṣọ́ ààyè rẹ̀. obìnrin mi ẹlẹ́lẹ́yà obìnrin ni ó wà nílé ọkọ fún yàlè ó wà nílé ọkọ àwọn tẹ́nàntì tí wọ́n jọ ń gbénu ilé kan náà ń tún bá ṣe ránù ara àbí iṣẹ́ ń bá ṣe ránù àdámṣẹ́ náà lè fi ọlọ́run búra ṣẹlẹ̀ ní kọ́lọ́run mú ìtẹ́ bá parọ́ tí lẹ́yìn ọkọ yín kò tún sẹ́lẹ̀ omi tó kọlù yá àfọkọ yín nìkan gbogbo ilé tẹ́ ń ṣe yìí ń ṣe nǹkan rè ẹgbẹ̀rún ọlọ́run ránṣẹ́ àtúbọ̀ tán yìí ilé yóò dá o arábìnrin tó tún wá ṣáàyè yẹn bákan náà ó tún wá ń tẹ̀ láṣẹ ọkọ yín lẹ́yìn tẹ̀lé ṣẹ́ni ọkọ yín ká yín ẹnu ọkùnrin ò kàyín ẹnu àmírù ló kàyín ẹnu mọ́ọ̀mù yìí ló kàyín gbogbo obìnrin tó wá fẹ́ pẹ́nu ọkọ rẹ̀ ò ka ìmọ̀ọ̀mù ní aláṣẹ rẹ̀ ìmọ̀ọ̀mù yẹn náà kó dáná lọ́dọ̀ ọlọ́run kó yá lọ túbá kó tètè yá fagbára obìnrin lọ́kọ rẹ̀ lọ́wọ́ ẹ̀yin mísánà ẹ̀yin ṣéhù ẹ̀yin khalifa tẹ́dàtẹ́dà láàyè tẹ́dà ẹni ń kọ̀ǹtólù ìyàwó níyàwó ah! ilé wọn dàrú ẹ̀yin wọn ń gbádùn ó lè jẹ́ káwọn obìnrin máa pàṣẹ ọkọ wọn lórí wọn lágbára alábìnrin tó bá fi lè ṣe báwọn láwọn kó wà lìjánà lẹ́nu làlìjánà bí tó bá wọn kó gbà wọlé ilé jẹ́ alákọ̀ọ́kọ́ nínú tí a àlè àti rọ́ọ̀fù bí fadìlì hìyàn lẹ́yìn náà wà ní sáà ilẹ̀ ìgbà kejì ẹ̀rà ń ti ń jẹ́ kílé tó tóbìnrin là ń kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ yà ń bọ̀ mí tọkùnrin o ẹ̀yin ìyá wa ẹ̀kọ́ ti ń yé dáadáa. àlẹ́ ẹ̀tì ara fún mi bá délé yìí àlẹ́ yìí há. obìnrin gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pọ̀pọ̀ ń ṣe dáadáa sóhun. wà á ṣe báyà ní ilé yìí há. ọ̀bẹ̀rẹ̀ àwọn ẹbí ẹ̀ jẹ́ kọ́kọ́ bá ṣe dáadáa jẹ́ káwọn èèyàn mọ̀ jẹ́ káwọn ẹbí rẹ̀ mọ̀.

arábìnrin ọlọ́run ọba ò ní fojú òtẹ́ wo arábìnrin kanjọ gbéra lọ́pẹ́ àmọ́. lẹ́tẹ̀ skúlù ní sọ́ọ̀jì hàn. obìnrin ti tẹ́ǹkì wúwo lẹ́nu rẹ̀. lẹ́tẹ̀ skúlù ní sọ́ọ̀jì hàn. kò fi gbà kán máa sọ fọ́kọ rẹ̀ pé ẹṣẹ́ àná ọlọ́run bá mi san ilé san rẹ̀. lẹ́tẹ̀ skúlù ní sọ́ọ̀jì hàn. kì í dúpẹ́ fọ́kọ àmìlẹ̀ kó wá ṣàdúrà fọ́kọ. wàhíyá lẹ́tẹ̀ sọ̀gbìn umu kí ló dé tí gbèrágá yín wá lé tó yìí kílẹ̀ náà wá ní kílẹ̀ jẹ́ kílẹ̀ jámọ́ tí wàhálà wá pọ̀ tó yẹ fún yìí ẹ̀ wọ́n yàwó Khadija ni ó rẹ̀ ra rẹ̀ lẹ̀ pẹ̀lú gbogbo tó ní tọ́lọ́n bá lọ sànù obìnrin mi tó bá ní lọ́wọ́ báyìí ọkọ̀ dájánu lé nìyẹn kí ló dé kílẹ̀ yóò da o. yóò nǹkan kọ̀ rẹ fún ẹ bó tilẹ̀ nǹkan kéré tó tọ́lọ́n ni kò ní kó ní fún ẹ léèrè téèyàn bá dúpẹ́ tànásírì ní ìgbà àwọn obìnrin tí ò wá dúpẹ́ fọkùnrin yìí wọ́n lè yára tó ṣàkóso. ọ̀dẹ̀ kò rọrọ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ kò lè dá nìkan sọ́wọ́ ojú kò lè dá nìkan sọ́wọ́ léwe kò lè dá nìkan gbọ́ bùkátà àwọn ọmọ àti tiẹ̀ àbúkú sàmà bèrè pé ẹ̀ sì fún wa nìkan o. láti ìṣòro ní sàrò. nígbà tó ìpàtẹ́ náà fẹ́ kó bẹ̀ pọ̀ púpọ̀ o ó kù sí lọ́wọ́ o. Ẹlẹ́ kẹta ń bẹ̀. Ìfúsù lísà ní Obìnrin gbọ́dọ̀ máa ṣu ahọ́n rẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ kan. Ó gbọ́dọ̀ máa tu ahọ́n lẹ̀ nítorí pé a máa sọ̀rọ̀ sí ẹ òun tó bó lù mí ṣe léṣe òwò náà sùn tì mọ́lé. Àwọn gómìnà mi ò tó lẹ́kọ̀ọ́. Kò sọ̀rọ̀ kan báyìí tó lè sọ àti ilé ló ti wọ́ wá kí ìyá obìnrin mi ṣe rí nìyẹn eh, báwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ṣe rí bí ọkọ nìyẹn irú ìwà ẹ̀ ló ti wá jí kíni wọn náà lára ìyẹn á mánéjì tí yẹn bá rí pé bó ṣe rí rèé à ń bọ̀ bí bẹ́ẹ̀ ṣe lè mánéjì obìnrin tó bá rí bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́ ìyàwó tí yẹn rí àbí kì í sọ̀rọ̀ sí kàṣàkàṣà tẹlomi bò ń ṣe rí nìyẹn. ìbùsùlì sáàni ọ̀ni o. bìnní gbọ́dọ̀ ṣe ahọ́n rẹ̀ kó gbọ́dọ̀ máa tó. ọ̀rọ̀sùnúlá ìsọ̀lọ́lá àlẹ́ wàsálàmà. anábì sallallahu alaihi wasallam ní. látú fi mọ́tò sàwùjá fi dùnìyà. anábì ní obìnrin ọkọ gbọ́dọ̀ fẹ́nu ṣe ṣùtá fọ́kọ láyé. ilà kọ́lá ti sàwùjá dùrú mi ní ìwádìí lẹ́yìn. obìnrin tó bá ń fẹnu bọ́kọ rẹ̀ jẹ́ yàrá lójú àwọn ẹbí rẹ̀ ni àbí lójú àwọn ọ̀rẹ́ rẹ̀ àbí lójú àwọn ẹlòmíì obìnrin náà ti yẹyẹ ọkọ rẹ̀ táwọn èèyàn bá wọ ọkọ rẹ̀ tí wọ́n ń kọjá lọ báyìí wọ́n máa yín mo ti gbá ẹ̀rí ìrẹsẹ̀ ọkùnrin lélẹ̀ tí ìyàwó ẹ̀ máa tún débi ẹgbọ́. Làtúndì máa dùn sáwùjà ha Allahu akbar. Alábìnrin tóbi ní bá fi ń fẹnu ṣe ṣùtà fọ́kọ. Ìlà قالت زوجته من الهور العين Àrúgbò gbọ́ ọ̀nà tí yàn bá ń gbà fi ṣe ṣùtá fọ́kọ́. Ó ní àwọn obìnrin àlìjánà ma wá sọ fún obìnrin yìí. Láti pèmí. Má ṣe ọkùnrin yìí ṣùtá mú àwọn arábìnrin yìí. Láti pèmí. Yé bá lórúkọ jẹ́ mọ́ yé bá lórúkọ. Láti pèmí. Yé bọ́ ọ̀sán lákìlá obìnrin àlìjánà tí wọ́n sì máa jẹ́ aya fọkùnrin yìí tó bá wà àlìjánà tán a máa fi kọ́ ọ̀tọ́lá pẹ̀lú ìwé obìnrin yìí ó ti bùkátà kọ́lọ̀ ń kó gègùn lé ẹni. àìlà máa wá dájú ìdàkí. ọ̀tọ̀tẹ̀lẹ̀ náà fúngbà díẹ̀ náà ló fi fẹ́ lù lọ́dọ̀ rẹ̀. yóò ṣe kọ àyìn fàárì kọ́kì ilé iná. ó sì máa fi ẹ́lẹ̀ kú ọ̀ láyé sì ń ìwọ̀n yìí ti yẹ pé ayé ayé lásán ayé àgbà díẹ̀ ẹ̀yin obìnrin ẹ máa rántí gbogbo ìgbà gbẹ ìyàwó lọ́dọ̀ ọkọ ẹ máa rántí gbogbo ìgbà pé ìyàwó gbà díẹ̀ nìyàn ìyàwó gbà díẹ̀ ibi tájọ wà tá a ti wúlẹ̀ náà rí nígbà ẹnìkan bá kú nu tó bá wọnú kòtò tán ọ̀rọ̀ bù ṣe ẹ̀dí tó kẹ́ náà. mẹ́lẹ̀ kẹrin. alájẹ́nà rúnẹ̀ sáà. anábì sallallahu alaihi wasallam ní kò gbọ́dọ̀ kọ̀ fún láti kọ́kọ́ súnmọ́ òun ọ̀pọ̀ ọba nígbà tààtà lọ́kọ̀ọ́lá ìpínlẹ̀. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Ànábì sallallahu alayhi wa sallam ẹgbẹ́ tó sọ fún wa. Ìbàdà arajulu muratahu ila firashihi falam ta'tihi. Ànábì ní tóbi ọkùnrin bá pè àwọ̀ rẹ̀ síbi ibùsùn tó yá. Bálálẹ̀ ní ẹ̀sán Ó wá ní ìmì ọ̀rá ìwọ́rẹ̀ mi ní sáà. Falam ta'tihi. Tó إليها ẹgbọ́rọ̀ burúkú alájọ́lọ́kùnrin yẹn wá sùn ẹni tó wá banújẹ́ tó ń bínú tó bìnrin yẹn. làánẹ́ ti hẹ́lmẹ̀lá ẹ̀ka tó há tà tó síbi ha. alábìnrin àwọn mọ̀lẹ́ka gégùn lé obìnrin yìí lórí tílẹ̀ máa fi mú oúnjẹ náà ni ṣètìlẹ́ báyìí nìsín lórí bọ́rọ̀ burúkú ni pé ṣojú oúnjẹ ni kò máa kọ̀ ọ́n fọkọ̀ òun ṣépè fúnra rẹ̀ ni ẹlẹ́kẹ̀rin rèé. kọ́mísọ́ ni alátẹ̀sùn mọ̀nàfì làtẹ́ni láàbí fínihì. ọkùnrin lè mọ̀ wípé adé ọpọlọ ń wà kò lẹ́tọ̀ọ́ fún kókó gbá rẹ̀ tí kì í ṣe ọ̀ràn àyàn àti kó gba permission lọ́wọ́. ẹ̀kọ́ ní sallallahu alayhi wa sallam. obìnrin ní a máa fún fún imáni ìmánì yẹ̀yẹ́ wò lélẹ̀ yẹn wá gbà mí ògbà yẹn dá lọ́wọ́ kọ ẹ̀. ìlà àjọ ògbà ògbà yẹn dá lọ́wọ́ ẹ̀. ìlà bèbí ni. báńtà náà ibi sọ kúbà rẹ kí wọ́n máa rò pé ẹni mọ́ni jà ń yòrò sí. láyé ìlú ìmọ̀rẹ́ ti àtàsùmọ̀ àzàjù àṣàyẹ̀dò ní ìlà bèbí ni. bẹ̀ni mi àmọ́ àmọ́ ọmọ sákàkiri nílé àmọ́ àmọ́ ọmọ ọkọ wa ní bùkátà sí lọ́sàn-án wa ń dágbọ́n wà ẹ̀ sí oríṣiríṣi. láyé lòlẹ́ lè mọ́ríà. bọ́ǹtà náà bí sọ wọ́n gbàgbẹ́gbàgbẹ́ lóbìnrin tí kì í sọ fọ́ pa. láyé lòlẹ́ lè mọ́ríà. arábìnrin kò lẹ́tọ̀ fóbìnrin kan. à ń tán sùn mà. kó ló ń gbá rẹ̀. wọ́n sọ jù á sáhídì. ọkọ rẹ̀ dẹ̀ ń bẹ ní kì í ṣe kó wà lórí ìrìn àjò gbàlejò sínú ilé ọkọ rẹ̀ àfikún sọ fọ́kọ kàlejò tó ẹnìkan fẹ́ wá kí mi yẹn ní ọ̀túnla tí wọ́n lè wá àbí kí n jẹ́ kó dijọ́ ọkọ gbọ́dọ̀ sọ fún kó kó wá kó kó má wá. wọn ní ṣèbí yàrá ṣèbí ni it's my room èmi náà ní ráìtì nínú ilé yìí n tẹ́ fi ba lóru nìyẹn n tó gbé wàhálà tó pọ̀lọpọ̀ ìdílé òfin tò ó ń kalẹ̀ tí a bá lè bójú tó kóbìnrin ju tẹ̀mú bá ṣe ń lélẹ̀ tọkùnrin náà ju tẹ̀mú bá sábà débi ti náà lórí pé ní àtò pẹ̀lú ògbọ́n ní àtò. fàdí sọ́ọ́ alájà jẹ̀mí bẹ́ẹ̀ jẹ́ lábẹ́ ìzìnìhí. ó náà ní pé obìnrin ò gbọ́dọ̀ kúrò nínú ilé ọkọ àyàfi pẹ̀lú ìyànjá ọkọ. ibi yóò kó fẹ́ lọ. àyìn kọ́ra jáde. wọ́n jáde tọkọ rẹ̀ fún yàn náà. ìyàwó ti àlùmọ́lá ìdájọ́ àtàtẹ̀ túbà òtẹ́rù jí hàn. arábìnrin ní ẹni náà dé ti ta fẹ́ mú wa ó ní obìnrin àwọn wàlẹ́ ká gbèsè gbè tó fi máa túbà àbí tó fi máa padà sínú ilé yẹn. kọ́lá sùlùmọ́. ìjà gbọ́ àdé tó yẹ ìtọ́lọ́mọ́. àyè yóò mọ́ra Ọlọ́bìnrin lóbìnrin yóò tó bá kó sẹ́ṣọ́ tí wọ́n jáde kúrò nínú ilé ọkọ, òde ló lọ ní ibìkan ló lọ ní ọlọ́ kálá rẹ̀ lọ síta nímú yóò kó lọ sí. Lánà tí a ló la ẹ̀ka tó àtọ̀ tàrú jì rìn. Ó lọ báyìí tọkọ rẹ̀ fún ní àǹdá, anábìnrin àmàlẹ́ka máa ṣẹ́ ìpèlè lórí tó fún máa padà sínú ilé yẹn. Sáàbì ọ̀rìn. Ẹlẹ́ẹ̀kejì. Àlùkìyàmù ẹlẹ́kìdìmọ́tì máa mójútó inú ilé ọkọ rẹ̀ kó lè máa ṣe àwọn ojúṣe rẹ̀ fọ́kàn pẹ̀lú kó máa tọ́jú rẹ̀. ọ̀rẹ́ aláya jìnnà ńlá àdì pé kó sóúnjẹ fún un kó fọṣọ rẹ̀ kó gbálẹ̀ ilé kó tọ́jú àwọn ọmọ rẹ̀ kó tọ́jú àwọn ọmọ àtàwọn ọmọ tiẹ̀ àtàwọn ọmọ tíyàwó mi bí ó ti gbé ìbẹ̀rù ọlọ́run àwọn ọmọ tiẹ̀ ní kalamari lọ́dọ̀ rẹ̀ ọmọ tíyàwó ti bí fọ́kọ rẹ̀ ìṣekúṣe ló ń ṣe wọ́n. àwọn kẹsì ẹ̀ ti fẹ́yàwó ti bímọ kan tẹ́lẹ̀ àdáwò dé obìnrin yẹn lọ àbújáde láyé ó wá fẹ́ òun. àwa wà lẹ́yìn rẹ̀ dípò pa àwọn ọmọ yẹn a máa lò wọ́n lòkù lásán ọmọ ọ̀dọ̀ fún àwọn ọmọ títí àti fóun náà. Qala Rasulullahi sallallahu alaihi wasallam. kì í jẹ́ kí ọjọ́ ọ̀la àwọn ọmọ tí wọ́n lò ní báyìí dá ọmọ tí wọ́n ń lò lòkù lò yẹ lọ sí gbogbo orúbi tí ròdì fi ṣẹlẹ̀ àwọn ọmọ yàrá padà wá jẹ dáadáa. Al-qiyamu ala khidmati المرأة صاية في بيت زوجها وولده. arábìnrin sọlọ́lá ọ̀nà ó ní obìnrin. صاية. àti ìyẹn bẹ̀rẹ̀ láti ìtòrí gígùn rẹ̀ láti kàtán tana bi sọ̀kọ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi ó ní gbogbo wa fata dáná jẹ ni wa gbogbo náà lọ́la wọ́n sì bèrè lọ́wọ́ rẹ̀ bá a ṣe dán tọ́lọ́ tó ti rẹ̀. alájọ wa mú lórí pé obìnrin pàápàá náà lọ́wọ́ á bí lálẹ́ kìí àmọ́ nípa ilé ọkọ rẹ̀. ọlọ́run tó fi bẹ́ẹ̀ ti sọ òjì ha. ọlọ́run á bí báwo ló ṣe ń ṣe àwọn ọmọ ló ṣe ń ṣe ilé ọkọ rẹ̀. àwọn ọlọ́ọ̀dẹ. àti àwọn ọmọ ọkọ rẹ̀ dúkìá ọkọ rẹ̀ báwo ló ṣe ń ṣe àwọn ọmọ ọkọ báwo ló ṣe ń ṣe wọn ṣó ń páyà ọlọ́run lórí àwọn ọmọ yìí ṣó páyà lórí dúkìá ọkọ ṣó ń ṣe dáadáa fún tíléṣe. ẹlẹ́ẹ̀kẹjọ. a nà Ọ̀ràn yẹn ni fóbìnrin tí wọ́n fẹ́ kílé tò ìyàwó rẹ̀ aya rẹ̀ lọ́dọ̀ ọkọ obìnrin rẹ láàrin àwùjọ tó ṣe tọrọ ìpè ọlọ́njọ́ irú ilé ìgbà fọmọ tèmi náà ìyàwó rẹ lélẹ́yìí obìnrin rẹ Yíwẹ̀ ní bẹ́ẹ̀. Rídì wà máa lè yí. Ó gbọ́dọ̀ dáàbò bo pásánálítì ọkọ rẹ̀. Kò gbọ́dọ̀ máa fẹnu bọ́kọ rẹ̀ jẹ́. Kódà káwọn èèyàn kan máa sọ̀rọ̀ ọkọ rẹ̀ láì dá. Ó gbọ́dọ̀ máa dìfẹ́ǹdì ọkọ nípa. Jẹ́ ọkọ mi ò lè rí bẹ́ẹ̀ yẹn. Bóyá bọ́sákò bínú wọn gbàtẹ́ tán bínú lẹ́ẹ̀kan. Wà máa pẹ̀lú kọ́kọ̀ yẹn ṣe kankan fún ọdún lọ́wọ́ tí ní ṣe ń bi. wà á máa lè he. bẹ́ẹ̀ náà ni dúkìá ọkọ rẹ̀ kò ní jẹ́ kó bàjẹ́ kò ní jẹ́ kó ṣòfò. fún ilé nàbí yìí sallallahu alaihi wa sallam ní khairin nisa ìfàkọ́l. wọ́n bèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nípa pé obìnrin wo gan lóbìnrin. ẹ̀sán ń gbàtọ́kọ̀ ìgbà mọ́ra. Tọ́kọ bá pàṣẹ fún pé ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́kọ́ tó wí tán ti dáhùn. Àtàkùn ẹ̀gbọ́n tá a bàbá rẹ̀ ni. A ní kọ́kọ́ tó ṣe à ó ti ṣe o. Àbẹ́gbọ́, obìnrin rere. Tọ́kìrì ìdá mara. Bákan náà. Ẹ̀tẹ̀súrò ìdá náà bọ̀rọ̀. Ọkọ̀bìnrin fẹ́ pé nígbà tó kọ́ bá wojú rẹ̀ báyìí náà kọ́ àdùn pé ẹ̀hẹ́n inú tiẹ̀ náà dùn kọ́ kàmìlò ni mò ń wojú rẹ̀ yìí. Ọ̀tá àfáàzù lófin náà fún sí ha wá máa lè ní. Alábìnrin bákan obìnrin rere, ó náà lóbìnrin fẹ́ pé ó máa dáàbò bo dúkìá ọkọ rẹ̀ á dáàbò bora rẹ̀ náà kúrò níbi ìlora rẹ̀ nílòkulò. ọkùnrin kan bá ṣe mistake ìfẹ̀gbẹ́ kan ah, mo ṣe máa sáàkì báwọn ẹni ṣe wá lè tó bá ó lè bẹ́ẹ̀ lọ ìfọkọ mi nìyẹn náà ẹ lẹ́tọ̀ àti tọ́sí ẹ lẹ́tọ̀ àti faraka mi ẹhẹn obìnrin dáadáa rẹ kí n ṣe obìnrin mi tó ń ya yàkuyà lóbìnrin ẹṣẹ ẹṣẹ ẹwọ ọjọ́ pé ẹjọ́ kọ mi ni obìnrin mi nìyẹn tàbíán. kò sí tìjú mọ́ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti yí aṣa lónìí. Ah, ah, kí ló dé tí dà báyìí tẹ́lẹ̀ yẹn wà náà ń tajà fún alábẹ́lẹ́ mẹ́kọ̀ọ́ wa sọ nídìí ìyàwó wọn bẹ̀ ni kí ló wá dé. fàlà wàláhì máa fi lè ṣe xayirọ̀. ọkọ yín kò sí orí ibi ìṣẹ̀mírú obìnrin báyìí àgbọ̀ kò ní. fàlà wàláhì máa fi lè ṣe xayirọ̀ aládùnìyà ìdáàbà abáàlì àyà rò. àpá gbèsè ayé rádaràdà nígbà tí bàtí ti kùnà. aládùnìyà tẹ̀wá ní gbogbo bí china ti ń ṣiṣẹ́ káàkiri tẹ̀wá ní tìjú mọ́ fẹ́ kó bìnrin lóbìnrin ẹ máa fọ́ gbà wọn láṣẹ yìí báyìí tí wọ́n fẹ́ gbà wọn ẹ máa bá wọn san àwàdà tí ẹ máa lé obìnrin lóbìnrin kiri ẹ máa wá dì mí ẹ máa fọ́ kọlọ́rùn ẹ ah, subhanallah لم تخشى عاقبة الليالي báyà bá ti pọ̀ tán ń ṣe lè rí bó bá ṣe wúkú ní kó rí. láǹtọ́ pé háyì bá fún ní àmà àdáṣà ooo. ṣé wàá fi ní tèjú kó máa ṣe tó ń pa máa pàdé ọ̀rọ̀. láǹtọ́ háyì bá fún ní àmà àdáṣà ooo. sẹ́yìn ọ̀gá mọ̀ fún kòkó àtẹlẹ̀ mùsùlùmí lẹ́yìn níbi tẹ́yìn ti ṣiṣẹ́ yẹn. ọ́fíìsì tẹ́yìn wà mùsùlùmí ni. ibi tẹ́yìn wà mùsùlùmí ni àdúgbò tẹ́yìn wà mùsùlùmí ni inú kọ́mínítì tẹ́yìn wà mùsùlùmí ni ìwọlé fún mùsùlùmí lọ́kùnrin kó máa fara rora pẹ̀lú obìnrin olóbìnrin tí kì í ṣe ìyàwó rẹ̀. ìwọlé o ìwọ náà obìnrin ìwọlé fún wọn náà láti jura rẹ̀ ẹlẹ fọkùnrin kí gbogbo ọkùnrin kan máa ṣe wọṣọwọṣọ sí ẹ lára ẹlẹkẹ fún nínú tá n ká. wọn náà ni kó obìnrin máa ṣẹṣọ fọkọ rẹ̀ obìnrin gbọ́dọ̀ máa ṣẹṣọ fọkọ. tàtàzá yúnú lè máa rẹ àtìlísà òjì ààyò àdùnnà gbogbo tó bá lè fi jẹ́ kí orí ọkọ rẹ̀ wú tó bá yọjú tó bá rí ẹ̀. yọ àdùnnà ẹ̀rùn. wọ́n takùn tán nínú ìran. ìyáníwá ń ta bòde. kódà tó o bá mọ̀ lọ́mọ láti ní lọ. ọ̀rọ̀ pé ìmọ̀ọ́nì kan ìmọ̀ọ́nì ò ìmọ̀ọ́nì gan-an là ń pèsè fún ẹ yìí. wẹ́n tí ń bẹnu àtẹnu sọ́nà sọ́nà là ń sọ yìí o. àlàyé sọ́nà làwọn ń kalẹ̀ yìí o. ọkọ ẹni nìyẹn máa ń ṣẹ̀ṣọ́ fún kì í ṣe tóbi ni wá tó ti àti gbẹ ẹ̀rọ àwọn ìyàwó wọn àwọn obìnrin àsàlátù ìwé gbogbo ẹ̀ṣọ́ bọ́ ṣe kó síta obìnrin kọ́ à ń kó síta fún gbogbo ọkùnrin ọkọ rẹ nìkan ló lẹ́ẹ̀kan sí kó rí. àtẹ̀sẹ̀ yínú lè mẹ́rin àti lè sáwùjì ayọ̀ àdúnà àmì ní àníwá ìta bújì. eléyìí náà kákún ìran kan nínú ìran ìjọsìn. lẹ́ànà àti. òun náà lè jẹ́ kan lára tí ń jẹ́ kífẹ́ kó dúró di kí ìnù zàwùjà ha alágbàdì bá sọ̀rì yìí. ilé ìyájọ́ kan pàdé ju rẹ̀ ńlẹ̀ tó bá dé ta torí tó fẹ́ wò ó ti tó dà. wọ́n yà náà ti fara jẹ ee. ọ̀yọ́ náà ra nùkọ́ ya sá. wàlẹ̀ sí kìlá ròbì bẹ́ẹ̀tì. àdàjọ fẹ́mi rẹ̀ máa fà mọ́lé gbogbo ìlú tó bá wà ibi lọ́kàn rẹ̀ máa wà. tó ló mọ̀ pé tóun bá ti ń báyìí nítorí tó máa bá lára rẹ̀ ó rè wọn wù ní pé ah ìṣàlá ó ṣàkàn dùnmọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n yọ bù wọ́n á ẹgbẹ́ ẹni olé gbogbo ara wa sùfàànà obìnrin mi yọ̀ gbogbo ara ní òdá kò ń tó jẹ́ tàwọn obìnrin. ẹlẹ́kẹ̀wá ń bẹ̀. ẹlùwà fọ́ọ̀wù làwọn. wọ́n ní kí obìnrin kó máa pé àdéhùn fọ́kọ rẹ̀ májàmbá ọkọ rẹ̀ o nítorí wọ́n ti fi pamọ́ sí ẹ lọ́wọ́ kó o mójú tó dáadáa májàmbá rẹ̀ tí ò bá ti yẹ ìwọ́n náà má ṣe é wọ́n ti bá ti ní kíkèpó ti fọkàn balẹ̀ fọ́dọ̀ ẹ nìyẹn wọ́n á ní ọ̀sẹ̀ lówó lọ́wọ́ eléyìí ò dáa o kó o máa lo owó ọkọ rẹ̀ nílùkulò. ẹ lọ wá fà ó lẹ́rù. eléyìí jẹ́ ẹgbẹ̀kẹwàá tàmàfidúró ń bẹ̀ fún ti òní àmọ́ ọlọ́run ọba kó jọ kó tún ẹ̀yin obìnrin wa ṣe kó tún àwọn ọkùnrin náà ṣe. tẹ̀síwájú lórí ìtàwọ̀ ọkùnrin náà lọ́la ẹ gbọ́ ò ẹ̀dẹ̀ sọ fún àwọn náà káwọn náà gbọ́ ẹ wá bá wa ṣẹ́ẹ̀dì ẹ̀ fáwọn èèyàn àti kílé wa tó ọ̀jẹ̀ wa tó ọ̀jẹ̀ wa balẹ̀ dá ọkùnrin mọ̀ tẹ̀sán ọ̀hún sọ̀hánà kàlámù hàmì kàṣẹ́rọ̀ májìlá ilẹ̀ àǹtà sẹ́kìrìkọ̀ ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì àbí tí a nífẹ̀ẹ́ láti ṣe gbọ̀wọ́ irú ètò báyìí ká pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣèlú wa náà òun náà oh eight oh thirty five seventy five fourteen sixty six.